ṣe àlékún ìtẹ̀síwájú àti àgbéga dáadáa sí fún wa inshallah àgbẹ̀ aláwọ̀kọ́ tí màá kọ́ máa fi síde sheikh òní ìtọ́wọ́ láti ọ̀dọ̀ broda abdulnaafẹ́ wọ́n ní tí èèyàn bá ti ṣe ìṣèkọ́rọ̀ lórí àlámọ̀rí kan tí èèyàn fẹ́ ṣe bẹ́ẹ̀ ni àwọn èèyàn tún ń fi ọwọ́ sọ̀yà fún ni pé báwọn ṣe máa nǹkan náà sí pé nǹkan dáadáa ni tó sì jẹ́ nǹkan aláàlì tí kì í ṣe haram pípẹ́ yẹn ti wá gbìyànjú títí fá láti jẹ́ kí nǹkan náà kó ṣeé ṣe kó bọ́ sójú ọwọ́ ṣùgbọ́n kò bọ́ síbẹ̀ wọ́n ní ṣe eléyìí ṣé kò bọ́ sí abẹ́ pé ṣé kò túmọ̀ sí pé èèyàn ṣe é sì kọ́rọ̀ yẹn dáadáa àbí ó ní nǹkan mìíràn jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó gbà lérò fún rẹ̀ tí ò ti fi jẹ́ kí ó bọ́ sí ojú ọwọ́ fún yàn bákan náà ìbéèrè kejì ó ní èyí tí ó wá láti ọ̀dọ̀ ah, broda Abdulkadir ní Akwa Ibom wọ́n ní àwọn náfìlà wo ni ìyẹn lè máa ké jẹ́jẹ́ àwọn wo ni ìyẹn sì lè máa ké sókè bẹ́ẹ̀ èyí tí ó wà níbi tó ṣẹ̀kẹta òun lè tọ́wọ́ láti ọ̀dọ̀ ẹrú ọlọ́run kan lóbìnrin wọ́n ní ọkọ tó kúnnà kó máa ṣe zìnà ìgbìyànjú sì ti wáyé láti jẹ́ kó dẹ́kun rẹ̀ àmọ́ ó rí ìyàwó gẹ́gẹ́ bí ẹni tí ó ń jowú ni ìyàwó sì tún sọ fún pé kó fẹ́ ìyàwó kejì àmọ́ ó sọ pé kò tíì sí agbára bẹ́ẹ̀ sì ni gbogbo ìgbìyànjú tíyàwó ń ṣe pé kó dẹ́kun zìnà ó ń rí nírìí pé ìyàwó ó ń jowú náà ni wípé ẹ dákun kí ni irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ó lè ṣe ìbéèrè tún kù náà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ìbéèrè àkọ́kọ́ nípa pé téèyàn bá ṣe istikhara lórí nǹkan tí èèyàn fẹ́ gbé nígbésẹ̀ tó fẹ́ dáwọ́lé ní dáadáa tó sì jẹ́ pé nǹkan yẹn àti tẹ̀lé súnà ló mú tó ṣe istikhara hmm. nítorí pé lọ́dọ̀ gbogbo ẹlẹ́sìn wọ́n mọ̀ pé nǹkan yẹn tó dáa ni sọ̀ńtì wá bẹ̀rẹ̀ rẹ̀ ń dáwọ́lé ṣùgbọ́n kò yọrí sí rere òun ò rí ṣe so kí á ní tí a fẹ́ kú sẹlẹ̀ mẹ́ sọ̀rọ̀ ṣe istikhara yẹn dáadáa ní àbí báwo òfin ṣẹlẹ̀ ò sọ fún wa pé tó bá ti ṣe istikhara nígbà tọkàn rẹ balẹ̀ sí tó fẹ́ ṣeun tó o bá ti lè ṣe yọ padà yọrí náà ni kò síbi tó fin ṣẹlẹ̀ àti sọ bẹ́ẹ̀ sọ ṣùgbọ́n nǹkan tí òfin ṣẹlẹ̀ àsọ fún wa ni pé tó bá ti ṣe istikhara lórí nǹkan tó ní ìpinnu lórí rẹ̀ so àmì ní lórí ipò títẹ̀lé tànàbí Muhammad sallallahu alayhi wa sallam tolú ẹlẹ́dàá bá kọ àkọọ́lẹ̀ pé nǹkan yẹn yóò ṣe fún ọ wá rí sí tó bá sì kọ àkọọ́lẹ̀ pé kò ní ṣe ṣe fún ọ kó lè rí sí torí pé olú sọ pé wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin níta ìfẹ́ kò lè bọ́ sí àfi tolú wa bá fẹ́ èyí tó túmọ̀ sí wípé jẹ́ ni kò gbèsè olúwa ní ọ̀jẹ̀ kò débi tán lọ jẹ́ kò fóúnjẹ sẹ́nu olúwa ní ọ̀jẹ̀ kò yó jẹ́ kò wọ́sọ sọ́run olúwa ni ó jẹ́ kó bo ìhòhò rẹ hmm. agbára rẹ kọ́ wọ́n sá ti ṣe tó yẹ kó ṣe hmm. títí Allahu azza wa jalla sílẹ̀ fún. Hmm. kì í ṣe gbogbo ẹni tó bá gbìyànjú náà ní ìyànjú rẹ̀ máa já sí bó ti ṣe fẹ́. kì í ṣe gbogbo ẹni tó bá sànà àti rí nǹkan kan sí náà ló máa rí ṣe. ṣùgbọ́n ìwọ ti gbé gbèsè gbọ̀nà tó yẹ kó gbé gbà o ti gbìyànjú gbọ̀nà tó yẹ kó gbé gbà fi yókù lẹ̀ fún Allahu azza wa jalla ẹlẹ́kejì náà ni pé ẹni tó ṣe béèrè nípa pé ká máa ń ṣe náfìlà èwo nínú àwọn náfìlà la fẹ́ pé ká máa ka kí ó sókè mbẹ èwo la fẹ́ pé ká máa ka kí ó jẹ́jẹ́ mbẹ gbogbo náfìlà tá à ń bá ń fi ọ̀sán ṣe á máa ka kí ó rẹ̀ jẹ́jẹ́ àwọn náfìlà tá à ń ń fòru ṣe ìgbàláyè wà fún wa láti ka kí ó sókè so lópin ìgbà tó bá jẹ́ pé kíka kí ó sókè lóru kò ní fa ìdíwọ́ fún ẹnìkan tó wà nítòsí ọ̀dọ̀ wa kò sì ní jọ bí ẹni pé kárí mi là ń ṣe táníyàwó fi wá bàjẹ́ tí sọlá tí wọn kàn fi já sí pàǹgbára gbóná lásán kì í ṣe fún Allah torí ẹ̀ gbogbo ẹ̀sìn tá a máa ń ṣe láyé kò lè jẹ́ àtẹ́wọ́gbà àyàfi pẹ̀lú májẹ̀mú pé ká máa ṣe nítorí tí Allah lónìkan ẹlẹ́ẹ̀kejì ká sì máa ṣe ní ìbámu pẹ̀lú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam náfìlà tí mo ń ṣe ó jẹ́ ìbámu pẹ̀lú sunna nabi sallallahu alayhi wa báwo ni tiwa ṣe ń torí ti Allah máa wo àyíká àbí tí mo wà ǹjẹ́ kí tún kà yí báyìí kò pé gbígbọ́ tí àwọn ẹni tó wà nítòsí ọ̀dọ̀ mi bá ń gbọ́ ìní ọ̀fẹ́ fi èròkèrò ṣètọ́ni sí mi ní ọkàn tí òfin ni wàá jẹ́ mò ń sọ láti nítorí yóò jẹ́ nítorí àwọn ẹni tí ń tẹ́tí gbọ́ mi tó wọ́ bìrà gbogbo tá à ń ṣe lọ́sàn-án kí jẹ́jẹ́ èyí tá à ń wọ́n ní obìnrin tó ṣe béèrè tó ní ọkọ òun kúndùn kọ́ máa ṣe zina tó ń ti pé ìyàwó rẹ̀ ló ń jẹ́ àwọn sì ti bá a sọ ní ìgbà tó ṣe pé ó pọ̀ pé kọ́ fẹ́ ìyàwó mi tó bá ṣe pé ọba rí i pé ìyàwó kan kò lè mọ̀ òun kò lè mọ̀ òun ní ìfarabalẹ̀ nípa ọ̀rọ̀ à ń tó ń wojú obìnrin mi so ṣùgbọ́n gbogbo báwọn ti ṣe wí tó ẹnu fẹ́ bó ọkọ̀ hmm. láti gbọ́ ọkọ̀ láti gbà ojú òǹzì náà kú òǹzì náà yìí náà ni so kí ni táwọn lè ṣe kò sí nǹkan tó burú lábẹ́ òfin ṣẹ̀ríà tó bá yẹ pé níta ń sọ ìbá da yín lójú kìí ṣe pé ẹ̀ka ń parọ́ ma ẹ̀ ń wérọ́ ma lẹ́sẹ̀ tẹ́ ẹ̀ sì ti wéwéwé tí ọ̀gbọ̀ tẹ́ ẹ tún ráyàn sí tán bá wé tí ọ̀gbọ̀ kò sí tó burú pé kẹ́ kú lọ́dọ̀ ọkùnrin yìí pẹ́ fẹ́ jẹ́ ìyàwó rẹ̀ mọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà nítorí pé ọkùnrin tí wọ́n ń ṣe zìnà kìí ṣe orí ara rẹ̀ nìkan ni ọ̀dà ṣe nígbà tó bá yá yóò lọ fìdí ṣe kó oríṣiríṣi àrùn wa yóò tà fẹ́yìn náà bẹ̀rẹ̀ látòrí kábẹ́ ọmọ ọ̀hún yín ní ìhòkóhùn yóò kọjá tẹni tí kúrúnà mú àwọn oríṣiríṣi àárẹ̀ ìbálòpọ̀ iná ni ó tún padà wá tà fẹ́yìn náà torí kọ́mọ̀bà fi tiẹ̀ kó bá ti yín lágbọn pé <laughs> ọ̀ràn tí ń dárin kò ní yanjú láyé lásán lọ́la gbẹ̀ndàlùkìyàmọ̀ ọ̀ràn retí rẹ̀ eléyìí onìkan náà ni ó forí kásẹ̀ àmì ìjọ tà fún yín látara àṣekúṣe rẹ̀ òun náà ni àwọn àrùn oríṣiríṣi àti pé pàápàá gan ọkùnrin tí máa ti ń ṣe zina ìyàwó wọn jọ wọn lójú tẹ́lẹ̀ náà hmm. kò sì lè jọ lójú má torí ẹ̀ kó kó lọ́dọ̀ rẹ̀ kó lọ síbi tó ti níyì hmm. ẹ̀ ń bá máa yẹ wúrà là tà fún hmm. kó kó lọ́dọ̀ rẹ̀ yọ jẹ́ ìbáwí fún tó bá ń bi léèrè kí ló dé tí ìyá alágbádá fi ọ́ lẹ̀ ọmọ ní mò ń yàlè nì nínú bá ń bì ó ní mò ń ṣe zina nínú bá ń bì gbogbo ńlá ká ìláyé náà ọmọ pé ìyá orí ìyàwó rẹ̀ pé púpọ̀ ẹni tó náà fẹ́ dáwọ́ lérú wà burúkú rádaràda tó ń hùn òun náà jáwọ́ ń bẹ̀ nítorí kó pàdánù ìyàwó tó bímọ fún ọ kó pàdánù ìyàwó tó ń fi ọlọ́kàn balẹ̀ nù lé kó pàdánù ìyàwó tó ń bọ jíròrò lórí tí ń dọ̀ọ́lá àmúnú gbèsè ayé ó burú jáì yàtọ̀ sáwọn èyí tó ń gbé ká níta àwọn ẹni tí jẹ́ kọ́ mọ kówó jáde tí ò ní mú kọ́ bọ̀ padà lé. jazakumullahu khairan sheikh zero zero six one nine nine eight four five nine zero zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá àtìta gbangba tí a mọ̀ sí hudan wa bushra eléyìí tí ó jẹ́ èyí tó máa ń wáyé ní sátọ̀dẹ̀ àkọ́kọ́ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé lọ́la inshàlá ọ̀la ọjọ́ sátọ̀dẹ̀ ní alimadina center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ sheikh dr sharafdin gbadebo ọrọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa dára lẹ́kọ̀ọ́ inshallah ní ìtẹ̀síwájú àwọn ohun tí àwọn ọ̀nà àgbà fi tún ìmánì ẹni ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo apá kẹta àwọn ọ̀nà àgbà fi dáàbò bo ìmánì ẹni gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo apá kẹta òun náà ní ìtẹ̀síwájú ohun tí wọ́n bá sọ ọ̀rọ̀ lé lórí ẹni tí ó bá gbọ́ kí ó sọ fún ẹni tí ò gbọ́ allah yóò ṣe ní ìbàlẹ́jọ́ dáadáa fún aláyé àti lọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ kìyàmà insha allah ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. abdulrasheed láti ọ̀yọ́. ìbéèrè yín. ìbéèrè mi náà ni wípé tí ẹ bá wà ní mọ́ṣáláṣí bóyá àti bóyá obìnrin tàbí méjì ni ọ̀kan náà ni wọ́n wà ní mọ́ṣáláṣí bẹ́ẹ̀ lè jọ kí tẹ̀mọ́ pọ̀ kí ọkùnrin gbígbà ní láàgbáyé ọkùnrin kí obìnrin dè láyé obìnrin kí wọ́n wá mọ́ọ̀mù fún wọn àkọ́kọ́ nìyẹn èkejì ni pé káwọn bá jẹ́ nìkan fẹ́ tó gbogbo gbà bá ti ráwọn gbígbẹ́ ìṣòwò wa ni àbáwọn fàtọ́ kó àǹtẹ́wò ni ká mọ̀ sílẹ̀ fún wọn kọjá wípé bàbá wa tó wá dákú àtúntò ṣé dábàkú àti lábàtò kùrán ní mọ́ṣáláṣí àdákò ojúmọ̀ ṣé a tún lè tún máa tún dìde fún wọn ká tún mọ sífìlà fún nígbà tí wà mọ́ṣáláṣí àbílà àkùrà ojúmọ̀. ó ti yé alhamdulilayi tàbá wà nù mọ́ṣáláṣí láwa kan ṣoṣo tá a jọ pọn àwọn arẹ́lùmí pẹ̀lú wájú obìnrin kan àbóbìnrin méjì lọ ó tọ́ kò burú kẹ́ ẹ ṣe sọ láti yín jẹ̀máà kọkùnrin dó wájú káwọn obìnrin kan dó lẹ́yìn àwọn obìnrin yẹn àwọn dúró láyé àwọn obìnrin ọkùnrin yóò dúró láyé ibi tó ti yẹ kó dúró láyé àwọn ọkùnrin wọ́n sì máa bá sọ láti wọn lọ́njà mà ètò lè jẹ́ ìbéèrè ni pé tí sọ láti bá lọ bàjẹ́ pẹ̀lú wípé àlùhàlà obìnrin ẹ̀yọ̀ ọ̀kan dodo ti ń bẹ lẹ́yìn ìmáàmù ọjà ìmáàmù ọmọ dá sọ láti rẹ̀ bá lọ bí ìgbà tó ṣe pé òní ń dá sọ láti ṣe lópin ìgbà tí obìnrin ọba padà wá tó fi sálámà àmọ́ tó bá ṣẹlẹ̀ pé àlùhàlà ti ìmáàmù kùnrin yìí lọ́jà yóò sọ fún obìnrin tí máa ń tò lẹ́yìn rẹ̀ lẹ́ni tó gbóhùn sókè lọ́nà tí ó fi gbọ́n ti ń sọ pé dásọ̀ láti rẹ̀ parí nítorí pàlọ́ alátòun ó ti bàjẹ́ ilé ìjọba wọn nígbà wọn bá ti rí àwọn àfa àwọn tó ń kọ́ àwọn kí ó àwọn máa sábà sí fìlà fún wa àwọn sì máa dìde fún wa ṣé tí àwọn bá wà nù mọ́ṣáláṣí táwọn bá rí wọn náà káwọn yọ fìlà lórí táwọn bá ti rí wọn káwọn dìde fún wa àkókò oúnjẹ ń yẹn kódà kó ṣe pé nínú ọ̀dẹ́ ilé yín lẹ́wà kò tọ́ lábẹ́ òfin ṣẹ́ríyà káti torí pé ẹnìkan kọ́ wa ń ké wúta bá ti wá rí ká máa ṣí fìlà lórí pé kìnnì àwọn sàhábà ìṣirò ẹ̀ fànàbí sallallahu alaihi wa sallam so káàsì tún ti torí pa rẹ́ nìkan máa dìde fún hmm. ó tún takò súnà nàbì sallallahu alaihi wa sallam àyàfi tó bá jẹ́ pé dídé ló dé sáàrin wa hmm. àwa tó sì wàá bá ìjókòó la wa a lè dìde pàdé ẹ̀ àmọ́ tó bá jẹ́ pé gbogbo ìgbà tó bá ti wọlé ládìde fún gbogbo ìgbà tó bá ti wọlé ládìde fún hmm. ìdìde fún mi yìí sì máa kó ìdùnnú bá nínú ọkàn rẹ̀ hmm. òfin ṣẹlẹ àṣọ ipò léwu hmm. ó ní man sarrahu an yatamassala lahu ar-rijalu qiyama falyatabawwa' maq'adahu min an-nar Ànábì sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tó bá ṣe pé ní tí máa dùn máa náà ni pé tóun bá ti yọ káwọn èèyàn dìde fún mm-hmm. kó fọwọ́ ara rẹ̀ ṣe sábẹ́ gbé nù abẹ́ allah kó má ṣe wà lọ́ máa ná. gbogbo àwọn kẹsẹ́ bá fi pọ́nyàn lé ọ̀dọ̀ anábì náà lẹ́ ti kọ́ mm. kì í ṣe pé àwa aláka máa dá tìka ara wa gbé nǹkan kan kalẹ̀ gbọ́ yẹ ká eléyìí pọ́n lágbájá lé. Mm. a ti ṣàlàyé gbogbo eléyìí lẹ́fọ̀ọ́ sí wẹ́wẹ́ nínú tírà wa eléyìí tá a kọ nípa ìdájọ́ ká máa kúnlẹ̀ fúnra ẹni èyí tá a pè ní ìrọ̀bọ̀ àlùbẹ̀yìn náà في حكم الانحناء عند التحية دراسة فقهية مقارنة تباري روتراين هيري يا وانا تسن كلام موا وعلي في سياق ولي عسواجو أقبلك باتي عمولو قوة نعم ألو غانيو السلام عليكم وعليكم السلام ورحمة الله ألو السلام عليكم وعليكم السلام ورحمة الله ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wá wọ́n ní ọkọ àwọn jẹ́ ẹni tó máa ń sùn gan-an débi pé lílọ sí mọ́ṣáláṣí ọkọ yẹn ó máa ń jẹ́ bíi ẹ̀ẹ̀kan lóṣù àbí ẹ̀ẹ̀kan lóṣù méjì àwọn sì ti gbìyànjú lọ́pọ̀ gbà láti máa jí wọn síbẹ̀ náà ọkọ yìí kò ní dìde bọ̀rọ̀bọ̀rọ̀ àwọn sì ti gba ọ̀nà oríṣiríṣi láti bá ọkọ àwọn jà bínú sí i pẹ̀lú àdéhùn òun ó yí padà tó bá tún wá jí tán lẹ́yìn àṣùbà tọ́jọ́ ti lọ tán yóò tún kọ́kọ́ máa lọ tíkọ́tíkọ́ fi àsìkò ráre kó tó jọ́sìn fún Allah wípé ìṣesí ọkọ àwọn yìí ó ti wá ń kóbá ẹ̀sìn àwọn kódà ó ti ń kóbá ìmánì àwọn pẹ̀lú àlàyé pé ọkọ àwọn kì í tún jáfáfá sí ṣíṣe àwọn sọ̀làwátì míì láti lọ ṣe ní mọ́ṣáláṣí láwọn àsìkò míì tó bá jẹ́ pé ọba tún wà ní lójú mọ́mọ́ wípé kẹ́ ẹ dákun kẹ́ ẹ bá wọn ṣe nàṣíyà fún kẹ́ ẹ bá wọn bá ń wọ̀ torí pé n tó ń fi yìí nínú ilé ó jẹ́ nǹkan tí ó ń dáwọ́ tẹni lọ́kàn àbí ọ̀nà wo gan lèyàn tẹ̀lé gbà fi pàkíyèsí irúfẹ́ ọkọ bẹ́ẹ̀ lọ́nà tí ó fi gbọ́ lọ́nà tí ó fi gbà àwọn sì mọ bí ìmójútó ẹ̀sìn àwọn bó ti ṣe rí ṣáájú nìkà àmọ́ báyìí kò dàbí ìgbà mọ́. alhamdulilayi ẹyin náà lẹ́bàá wá jíṣẹ́ fún àwọn ọmọ bíi àwọn ọmọ bíi tí wọ́n wà báyìí sọ̀dá yìí máa ń gbọ́ kẹ́ jíṣẹ́ fún <laughs> lábẹ́ òfin ṣẹ̀ríà ẹ rí oorun tẹ́ rí yẹn Eh, olúwa ẹlẹ́dàá wa ó ṣe ní kò ṣe é má sùn hmm. fọ́mi èèyàn ṣùgbọ́n àsùnpara yìí hmm. máa kó báyà láyé hmm. lọ́gbà tèèyàn jẹ́ láwùjọ yà mí kò sí lákọọ́lẹ̀ nínú ṣẹ̀ríà àwọn ẹni tẹ́ pé òun làwọn sùn tí wọ́n fi sórí rẹ̀ so wọ́n gbìyànjú ó ṣiṣẹ́ <laughs> wọ́n gbìyànjú ó ṣiṣẹ́ ọ́sẹ̀sì ẹni tẹ́ ó fi dà bẹ́ẹ̀ tó bá rí báyẹn à ń fẹ́ lóye fi pe àkíyèsí ọkọ tí wọ́n fi béèrè yìí sọrí hmm. àti gbogbo ẹni tọrọ yìí bá báwí kámá yìí pé ìwọ̀nba lorun dùn mà hmm. ìwọ̀nba lorun dùn mà so ilé ayé tá a wà kìí ṣe ilé oorun hmm. kìí ṣe ilé ìsinmi rárá rárá ilé iṣẹ́ nílé ayé yìí tá a wà ṣiṣẹ́ ṣiṣẹ́ sìn fún olúwa ẹlẹ́dàá wa nítorí tá a bá kú tá a dẹni tó ṣe é pé ọ̀dára rẹ̀ á lè bá jèrè ẹ̀sìn tá a gbélé ayé ṣe. àkàrà ọmọkùnrin wà nígbà tí ọkọ bá ti wà tóun bá jáfáfá nídìí ẹ̀sìn léyìí náà ó máa ran ìyàwó tí ìyàwó náà fi padà dẹni tí kò fẹ̀sìn ṣeré nígbà tó kọ́ bá ti fi ọwọ́ pàtàkì mẹ́sìn ìyàwó ò ní fọwọ́ rẹ̀ hẹ́hẹ́ kò ní fi mẹ́sìn hmm. àmọ́ nígbà tó kọ́ bá ti jẹ́ pé kò dààmú pẹ̀lú ẹ̀sìn kódà bí ìyàwó bá mójútó ẹ̀sìn jù bẹ́ẹ̀ lọ yóò padà bẹ̀sìn rẹ̀ jẹ́ máa lọ ni hmm. eléyìí jẹ́ ti gbogbo òbí tí ń fọmọ lọ́kọ hmm. ẹ ṣàkíyèsí talẹ́ni tó fẹ́ fẹ́ ọmọ yín òun bẹ lọ́wọ́ rẹ̀ bí ṣẹ̀kẹ̀rẹ̀ kò ní ah kódà ipò tó wà ní ìsìnkú pàtàkì kò ní ìtumọ̀ àmọ́ ah ó mójútó ẹ̀sìn dáadáa ọmọlúwàbí irú rẹ̀ ló yẹ kẹ́ máa fọmọ yín fún ó ní tẹ́ni tí ẹ yọnu sí ẹ̀sìn àtiwá rẹ̀ bá wá bá yín kó n fẹ́ fi ọmọ yín ẹ fi fún ọ. Hmm. nítorí tí a bá kùnà láti ṣe bẹ́ẹ̀ fìtínà ni ó ṣẹlẹ̀ fìtínà ni ó ẹ wo nǹkan méjì sáà nàbì ní kẹ́ wò hmm. ó ní ẹni tẹ́ ẹ yọnu sí ìwà àti ẹ̀sìn rẹ̀ ìwà àti ẹ̀sìn rẹ̀ hmm. torí ẹ̀sìn ní kẹ́ ẹ máa wò gbogbo àwọn owó yẹn àìmọye tó ti lówó rí tí ò ní ma hmm. àìmọye tó ti nípò rí tó ti bọ́mọ lọ́wọ́ hmm. àìmọye gbajúmọ̀ tó ti di pé ìgbajúmọ̀ rẹ ti wọ ọkùn ẹnìkan ọ̀dà màmá hmm. torí ẹ̀ àmẹ́sìn ẹ̀sìn bá ní wọ sàárè ni torí ẹ̀ náà ṣe máa ń pòwe lédè Yorùbá pé ẹ̀sìn ọkọ níyàwó òṣègbè ẹ̀ tí ọkọ bá lẹ́sìn ìyàwó náà ṣẹ̀sìn tọkọ bá lẹ́sìn ìyàwó náà ní lẹ́sìn torí ẹ̀ abẹ́ Allah kó má jẹ́ káwọn máa wà kí wọ́n sì léwọ̀. tó irú ìṣẹ̀lẹ̀ tuntun wá ṣẹlẹ̀ sí obìnrin ẹ̀rí kan náà sọ ń parí ìbéèrè pé bọ́ọ̀n ti ṣe mójú tẹ́sìn tẹ́lẹ̀ òun ò rí bẹ́ẹ̀ mà hmm. ọkọ ti fi rẹ́gbẹ̀rẹ́gbẹ́ tí ó ti fi rẹ́ la ọ̀kẹ̀sẹ̀ kó má. tó tí ọkọ bá ti mójú tẹ́sìn lábẹ́ òfin ṣẹ̀ríà ọtọ́ kóbìnrin ò filẹ̀ eléyìí ń bẹ nínú sábàbí tó sọ di túláàsì wípé kí ìgbìyàn bàjẹ́ tọkọ ọba ti jẹ́ ni tí ń ṣe sọ̀lẹ́ kò yẹ kó wà lọ́dọ̀ rẹ̀ mọ́ hmm. tí ọkọ bá gbọ́rú ọ̀rọ̀ yìí ó dá mi lójú pé yóò tají hmm. yóò tají nítorí pé tí ọba ṣe bẹ́ẹ̀ tó bá pàdánù irú ìyàwó yìí bóyá kó tó ríru rẹ̀ yóò ṣòro hmm. tó bá pa àwọn tí ò kẹ̀sìn kúnlẹ̀ lọ́ba fẹ́ ẹ mọ̀ pé àdánù ó lè <laughs> lu àdánwò so result náà ló lè lu sábàbí abẹ ọwọ́ àkọ́mọ́sí lè tu abẹ tẹ́ bá ti gbọ́ bẹ́ẹ̀ ẹ dákun ẹ mójútó ẹ̀sìn yín mélòó ni tá a fẹ́ lò láyé nínú tá a lọ lò lálùkìyàmà irọ́ lásán láyé yìí ẹ̀rọ ìtànjẹ lásán ni tó bá ń tàn yín lójú rẹ kò sì làákà ìkọjá mọ̀ kankan hmm. àwọn èèyàn tó wà ń bẹ̀ lánàá dà tí hmm. báwọn ti lọ àwa náà ńkọ́ hmm. ẹnu pa lọ làwa náà wà so eléyìí jẹ́ gbèsè ẹni tí ń bọ̀ gan ń bọ̀ kó lè bá a lọ ni so báyé ti ṣe rí nu. jazakumullahu khairan ẹ̀ lọ́kọ̀ láti kò ló kọ àbọ̀ ìbéèrè yín. ẹ̀jẹ̀ ìbéèrè mẹ́ta mo ní fún dọ́ọ̀tì wa sà. ẹ̀ ó ṣẹlẹ̀ pé ní ọ̀sẹ̀ tó lọ yìí ọmọ yàrá kan kú ìgbà táwa débi tẹ́ta ti fẹ́ sin wọn àwádìíkẹ́ àwádìíkẹ́ dìde yọ ní ibi tẹ́ yọ ní àwọn muslim àti christian máa ń ṣe síbi rẹ̀ mm. ṣùgbọ́n abẹ́bẹ̀ yóò fà yẹn pé ṣó tọ́ kí wọ́n sin lóhùn làpàdà tí wọ́n ṣe sórí àwọn bàbá wọn gbà mùsùlùmí bí bí nǹkan ṣe tọ́ fún kéèyàn kò sí mùsùlùmí. béèrè kejì ó ti yé ó ti yé béèrè kejì. béèrè kejì ni pé béèrè kejì ni pé bàtà tó wà bẹ́ẹ̀ sin ẹni náà so bí ìfẹ́ tí àwọn tó tẹ̀lé gbẹ fún wa kò kò jẹ́ kí òkú náà lè kọjú sí kígbà ó lè gbẹgbẹ ló kọjú sí ilẹ̀. náà yẹ kẹta. ìbéèrè kẹta ni pé ní nǹkan wà lára ọ̀nà ẹni tó ń ṣe pé lọ ṣùgbọ́n wọ́n ní ó làwọn aṣọ púpọ̀ nǹkan tó wà lọ́wọ́ àwọn tó yẹ pé àwọn ẹlòmíràn kọ́sítọ́mù àwọn míì ti kú ẹni ní àwọn ọmọ fámìlì wọn ìṣòwò báwọn àwọn ṣe lè ṣe irú àwọn aṣọ yẹn fà. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ orí tẹ́ tá a fẹ́ sin mùsùlùmí sí ó gbọ́dọ̀ jẹ́ orí tẹ́ eléyìí tó ṣe pé ó wà fún àwọn mùsùlùmí nìkan ni hmm. ó gbọ́dọ̀ jẹ́ orí tẹ́ tó wà fún àwọn mùsùlùmí nìkan hmm. láwọn àwùjọ bòmíì láwọn àlùbòmíì ìjọba fún àwọn èèyàn nílẹ̀ pé wọ́n lè fi sórí tẹ́ hmm. àtẹ́jọ́ àwọn mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí ì ìjọba náà kì í sọ pé gbogbo yẹn máa sìnkú yín sẹ́gbẹ̀ẹ́ ara wọn hmm. wọ́n máa bá wọn pín ni àmọ́ area yìí láti ibi báyìí sí ibi báyìí la fi sórí tẹ fún yín hmm. so wọ́n wá dìmákétì ẹ̀ tó bá dìmákétì ẹ̀ wọ́n máa ń fa àgbàlá hmm. tó jẹ́ pé ògiri yẹn òní òpin yín ti kálukú títí kálukú fi yàtọ̀ síra wọn. tó bá ké bẹ́ẹ̀ lórí tẹ wa kò sí nǹkan tó burú káwọn mùsùlùmí máa ló tiwọn fáwọn ẹni tí ń ṣe mùsùlùmí náà káwọn náà máa lo tiwọn ṣùgbọ́n ibi tí yóò burú ni pé kẹ́ẹ̀sì sì gbé ti mùsùlùmí lọ síbi tí wọ́n ń ṣe àwọn ẹni tí ń ṣe mùsùlùmí sí hmm. kí wọ́n ṣe sì gbé ẹni tí ń ṣe mùsùlùmí wá sí àyè tàwọn mùsùlùmí hmm. ibi tó burú nù. sọ orí tí ó sì gbọdọ̀ wà lọ́nà tó ṣe pé ẹni tó bá ti kú wọ́n ó sin sẹ́gbẹ̀ẹ́ ẹni tí wọ́n sin káyìn hmm. láì bìlà pẹ̀lú kílẹ̀sìn ẹni tí wọ́n sìn. Mm, mm. sọ eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà orí tẹ̀tà àwọn mùsùlùmí gbọ́dọ̀ wà lọ́tọ̀ mm. síta àwọn tí èsè mùsùlùmí. ó sì dájú pé àwọn tí èsè mùsùlùmí náà àwọn náà wọ́n ní nǹkan kan nínú ìlànà àwọn abẹ́ wípé kò tẹ́ àwọn lọ́rùn wọ́n sin àwọn síbi tí wọ́n yé sin ibi tí kèé sorí tẹ̀tà àwọn nìkan. tó bá jẹ́ báwọn ajẹ́ pé orí tẹ̀bi tẹ̀ sin òkú yẹn sí tó bá yẹ pé wọ́n ń sin òkú tẹ̀léra wọn ni láì bìlà pẹ̀lẹ́ sìn wọn ọ̀ràn yẹn ni kẹ́ lọ́ọ́ hu kó mbẹ́ ọ̀ràn yẹn ni kẹ́ lọ́ọ́ hu kó mbẹ́ hmm. so ẹ tí wọ́n sọ pé ńgbà tí wọ́n sin òkú yẹn wọ́n sin forí kanlẹ̀ ni hmm. wọn ò sin kọjú sí àlùkìbìlà so eléyìí náà sì ṣe ni ó wá nù àdéhìí kan eléyìí tí imáàmù Abu Dawud rahimahullah tó gbé jáde àti àwọn míì Ànábì sallallahu alaihi wa sallam ń sọ̀rọ̀ Kaaba nǹkan tí ó ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé hmm. ó wá sọ pé wal ka'batu qiblatukum ahya'an wa amwata. Hmm àti kàábà tó jẹ́ ibùdójúkọ yín nígbà tẹ́ wà láyé láàyè àti ibi tí wọ́n dojú yín kọ lẹ́yìn ìgbà tẹ́ bá kú. Hmm. sọ eléyìí túmọ̀ sí pé tá a bá tún kú náà wọ́n dojú wa kọ alùkébìlà ni hmm. wọ́n fi ẹ̀gbẹ́ ọ̀tún wa lélẹ̀ wọ́n wá kọjú wa sí alùkébìlà. Hmm. sọ tẹ́ bá sin òkú lẹ́ni tó ṣe pé ẹ̀ dojú rẹ̀ kọ alùkébìlà ẹ̀ tún ṣàṣìṣe náà bẹ̀rẹ̀. ayọ̀kùnrin ẹ lọ́wọ́ sọ́yìn o. salaamaleykum. aleykum láti. ẹjọ mo ní question ni láti Estonia. náà mi bèrè yín. nípa yà nípa mọ́mì mi ni. Mhm. so ngbà tí mọ́mì mi wà pẹ̀lú dad mi. Mhm. ọ ṣì ọ tàtọ́ṣọ wà mọ́mì mi ṣe ọ ń ṣe muslim ni wọ́n. Mhm. ìgbà tó wá yà ọ wá padà sí christian. ìgbà tí ẹ̀sìn wa jẹ́ àwọn ọmọ dáadáa làwọn èmi wá ń bẹ̀ wọ́n mostly èmi ni mò ń fúṣì jù. ní pé kí wọ́n padà sí. Islam mhm. kájọ máa ṣe ìsìn tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ mhm. so ọ wá di stage tó yẹ pé mo wá mú ọ wá síbi tí mo wà ń bíbà torí pé kò bá lè ṣe Islam mhm. kí bá lè fi àwọn Islam tó ràn wọ́n bọ́ ọ gbà ìgbà tó wá padà sí Nàìjíríà ẹ̀sìn Christian yẹn ló ń padà sí wọ́n ní pé torí àwọn èèyàn máa sọ̀rọ̀ pé kí làwọn èèyàn máa sọ àwọn kan báyẹn so mo á fẹ́ bèrè lọ́wọ́ ṣé kí làwọn kan tí mo fẹ́ ṣe bí wọ́n mo ti pa àwọn èèyàn tó pọ̀ àwọn ẹ̀gbọ́n mi tó jẹ́ ìtọ́jú mi lọ kan kakún kọ́ làwọn lè fọ́ sí wọn hmm. èmi dẹ̀ ń tú ara ṣe mi mo yé mi nǹkan tí ẹ̀sìn kan ṣe hmm. bọ̀ èmi ń tú ara ṣe fún hmm. àwọn oṣù àwọn sọ fún pẹ́sẹ̀ méjì ló wà lókè kọ́ tó wá ń jáde ṣe para sáré. Ah, alhamdulilayi eh, eh, ìbéèrè tẹni tó ṣe béèrè láti èkó yẹn ó ní ẹnìkan ṣe télọ̀ so wọn ti wá gba sọ àwọn èèyàn jọ sọ́wọ́ táwọn èèyàn padà wá gbà ó ti wá pọ̀ wọn ò má bá ti ṣe fẹ́ ṣe so àtòrí ọjọ́ iwájú gbogbo ẹni tẹ́ bá gbaṣọ lọ́dọ̀ rẹ̀ ẹ jẹ́ kí nọ́mbà ìbánisọ̀rọ̀ rẹ̀ wà lọ́dọ̀ yìí kó sì tún kọ àdírẹ́sì rẹ̀ sára àwọn pélébé tẹ́ ràn mọ́ etí aṣọ rẹ̀ pé àyíbá máa bó la lè wọ́ sí tó o bá padà wá gbaṣọ yìí hmm. nítorí kírú rẹ̀ ọmọ bàá máa jẹ́ tí wọ́n máa dájọ́ sọ́dọ̀ yìí hmm. èyí tó ti wá dájọ́ yẹn kò sí ní tó burú pé kẹ́ kó jọ sínú páálí kan kẹ́ gbé pamọ́ síbi kan hmm. tẹ́nikẹ́ni bá ti wá béèrè kẹ́ tu wò ṣèwọ́ láṣọ rẹ̀ nú àwọn aṣọ yìí ìgbà wo ló gbé wá títí tẹ́ fi kó aṣọ aláṣọ fún aláṣọ tí wọn bá wá wá ẹ lẹ́tọ̀ọ́ láti fi ṣe sàrà o torí wọn ọbẹ̀ pé tí aṣọ ìbá pẹ́ lọ́dọ̀ rẹ bá ń fi ṣe sàrà o so ẹ filẹ̀ ẹni tí ó tún máa bẹ lẹ́yìn yín ní ṣọ́ọ̀pù yín lẹ́yìn tẹ́yìn bá kú àwọn náà tún jogun pé wọ́n máa fi wẹ́lọ̀ títí tí wọ́n fi rí ẹni tó ní àwọn aṣọ wọ̀nyí ẹni tó béèrè láti Estonia tó ní màmá àwọn wọ́n ti ń ṣe mùsùlùmá nígbà tí wọn ò fẹ́ra wọn pẹ̀lú bàbá wọn fi Islam lẹ̀ wọ́n á ti torí pé ó mú wọn lọ sí Estonia hmm. so màmá wa gba Islam láti fi tẹ ọmọ wọn tó mú wọn lọ sí Estonia láti fi dùnnú hmm. so ńgbà tí wọ́n á padà sí Nàìjà wọ́n tún padà sórí nǹkan míì tí ṣe Islam hmm. ó ti wá so òun ọmọ bóun ti ṣe fẹ́ ṣe àkọ́kọ́ a lè fi agbára mú ẹ̀sìn lọ sódò. a lè fagbára mẹ́sìn mọ́mi lódò lábẹ́ òfin ṣẹ̀rí àyè wọn kì í fi tipátipá mú yàn láti ṣe islam hmm. àkọọ́lẹ̀ kálukú tó lu abá sì ti kọ fún un ṣáájú kó tó di pọ wálé ayé kò lè yẹ hmm. so ìwọ máa gbìyànjú pẹ̀lú wọn títí dọjọ́ kú wọn ni tí allah ọba kọ pé wọn padà di mùsùlùmá alhamdulillah tí allah ọba sì kọ kò sí ọgbọ́n tó lè ta hmm. kò sí yín tó lè ṣe fún wọn tí wọn fi padà di mùsùlùmá yẹn ṣùgbọ́n lábẹ́ òfin ìwọ ti bọ́ lọ́wọ́ pé ọ̀pá rẹ ti ò pè sẹ́sìn nígbà tó fi islam sílẹ̀ hmm. wọn ò ní bí wọlé rè lẹ́yìn má hmm. tóró ti gbìyànjú àwọn bọ̀dá rẹ àwọn àbúrò rẹ kálukú ni wọn bí léèrè tiẹ̀ lọ́tọ̀ ẹ hmm. bá gbìyànjú tó wọn bá gbìyànjú kálukú lọ dá wáyé tiẹ̀ lọ́tọ̀ kálukú ni ó ṣe ṣirò tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àlìjáná bọ̀dá rẹ̀ ò ní ṣe pẹ̀lú tiẹ̀ gẹ́gẹ́ bí tiẹ̀ ò ṣe ní ṣe pẹ̀lú tiwọn náà níbi kálukú bá ṣe ní ọgbà ṣùgbọ́n ìyànjú láti gbìyànjú ní tiẹ̀ títí tí fi kó láàyè tó bá ṣe islam alhamdulillah tí wọ́n bá ṣe àwọn ni wọ́n mà àmọ́ àìwá ṣe islam wa kò pé kọ́ má ṣe dáadáa sí wọn hmm. nítorí pọ́ dàbí aká ni tó lè fún wàrà àmọ́ lè dànù hmm. torí de eléyìí wọ́n ṣe sùúrù pẹ̀lú wọn torí màmá rẹ ni wọn hmm. ìyá ni ò ṣe pààrọ̀ so kọ́ má ṣe dáadáa sí wọn torí kí àlùjànnà tí ó lè bàa rọrùn sọgbà tí wọn bá gbìyànjú láti gbà wọn káwọn náà di ọ̀kan nínú àwọn ẹni tí ẹjọ wà àlùjànnà tí màmá bá gbọ́ tó bá gbà khair tí wọn bá sì gbọ́ kò sí nǹkan kan tí ó jẹ́ ìbéèrè tí wọ́n bì wọ́ lágbọn abẹ́hùn jùpọ̀ tó gbà ládàá lọ ó gbìyànjú ṣùgbọ́n olúwa ò pé kọ́sẹ̀ ayakunla sheikh lábẹ́ ìbéèrè ẹni tí ó béèrè ní èkó wípé téèyàn bá jẹ́ ránṣọ ránṣọ tí aṣọ sì ti pọ̀ tí wọ́n ti wá gbà tó bá jẹ́ pé nínú àwọn ọmọ rẹ̀ kò sí kankan tí ó jẹ́ pé allah kádàrà kí wọ́n ṣe ẹ̀yìn eh, ránṣọ ránṣọ yìí tó wá dìgbà sẹ́ni tí ránṣọ wá kú tó wá di kán láwọn fẹ́ pín dúkìá àwọn fẹ́ pín gan tó tó ṣe pé wọ́n á rò pé aṣọ yìí bọ́ọ̀lù àwọn òṣìṣẹ́ àwọn òbí ṣe sọ́dá kọ ni àbáwọn ọ̀dànù àbíwò. nǹkan tó bá jẹ́ téèyàn ni wọ́n máa pín fáwọn ní téèyàn bá fi ilẹ̀ láàyè sọ̀rọ̀ ní tó bá sì jẹ́ téèyàn iná ni àwọn ọmọ èèyàn tọ́wọ́ wọn bá bà ni wọ́n fi ṣe tó bá wù wọn hmm. ṣùgbọ́n nǹkan oníǹkan nǹkan oníǹkan náà ni wọ́n máa jẹ pé èèyàn ń bẹ láyé àbí èèyàn ti kú hmm. ọmọ rẹ̀ ń ṣiṣẹ́ ránṣọ́ránṣọ́ kò sí ránṣọ́ránṣọ́ wọ́n kọ́ síbi ṣọ́ọ̀pù rẹ̀ gbàgàdàgbàgàdà ẹ̀ ń bá láṣọ kan tó ti gbé fún bàbá télọ̀ tó ń ṣiṣẹ́ ń bì í rí tí ò tí ì gbà sọ rẹ̀ kó pe nọ́mbà yìí kọ́kà wa. ọjọ́ hmm ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá síta gbangba tí a mọ̀ sí hudan wa bushra tó máa wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan inshallah yóò tún wáyé lọ́la òde ní almadina center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ̀ ní aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ìtẹ̀síwájú àwọn ọ̀nà àgbà fi dáàbòbò imaniya ní gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo tí ṣe apá kẹta irú ẹ̀ asheikh dr sharafdin gbadebo ọrọjì aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀n ṣe àwọn náà ni wọ́n sì máa dá a lẹ́kọ̀ọ́ àwa tí a bá ń gbọ́ kí a sọ fún àwọn tí wọ́n ti gbọ́ báyìí allah subhanahu wa ta'ala yóò ṣe ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa inshallah ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatulahi orúkọ mi ni àfa àwùjẹ láti àgọ àwọn bíi. ìbéèrè yín. tẹ́lẹ̀ ń jẹ́ kárí àwọn ṣètò apẹ́. ìbéèrè mi àkọ́kọ́ ni pé arákùnrin kan ó tọrọ obìnrin kan lọ́wọ́ bàbá rẹ̀ bàbá rẹ̀ bàbá ọmọ náà sì yọ̀ǹda fún un àwọn bí ẹdẹ àwọn èèyàn bíi méjì sí mẹ́ta sì jẹ́rìí sí ọ̀rọ̀ náà àmọ́ kò tí ì fún ní owó sàdá àti rẹ̀ tí ó fi lóyún ó wá ní tóun ṣe òun sí òun sìnẹ́ ni òun ṣe ni àbí òun ṣe sìnẹ́. ẹ̀ẹ̀kejì ń bẹ̀ ni pé ǹjẹ́ lóòótọ́ ni pé àwọn òkú tó ti kú wọ́n mọ̀ rí àwa tí a wà ní ààyè tàbí wọ́n lè bá wa sọ̀rọ̀ láti ojú àlá lọ́n jẹ́ kára àwọn ṣètò wa pẹ́. alhamdulilayi ẹni tí ó bá bàbá ọmọ tòun sọ̀rọ̀ pọ́n fẹ́ fẹ́ ọmọ rẹ̀ wọ́n sì ní bàbá yọ̀ǹda ẹlẹ́rìí méjì wọ́n jẹ́rìí sí ṣé igi ti so torí pé oyún wáyé lẹ́yìn rẹ̀ wọn mọ̀ bóyá oyún zina àbí ti ọmọ gidi àkọ́kọ́ tí a lọ yọjú sí òbí ọmọ tá a fẹ́ fẹ́ hmm tí wọ́n bá fi hàn wá pé inú àwọn dùn sípò ọ̀fẹ́ fi ọmọ àwọn kò túmọ̀ sí pé wọ́n ti fọmọ fún ọ hmm. ẹ rí i pé ńgbà tí ọba padà wá ṣẹlẹ̀ pọ́mọ bá lọ nírú oyún báwọn àwọn agbọn ọmọbìnrin wọn máa ń fárígá tí wọ́n fàbínú yọ pípé ìwúlẹ̀ sí tẹ́ ẹ sí débẹ̀ o hmm. kàn wá yọjú sí wa pé ká mọ̀ ẹ̀yìn pé ẹ fẹ́ fẹ́ ọmọ wa ẹ sì ti lọ́ mọ́ ọmọ ẹ ra mú ẹ kì mọ́lẹ̀ hmm. so ẹ rí i pé máa dá ọ̀pọ̀lọpọ̀ yan pààyàn rìn lẹ̀ ètò túmọ̀ sí pé zina náà lọ ṣẹlẹ̀ o hmm. bàbá yẹn ò tí ì fi fún yín gẹ́gẹ́ bí ìyàwó hmm. ọkàn mọ̀ yín lẹ́ni tó ní èrò dáadáa kó n fẹ́ fẹ́ mọ́ sáwọn afọmẹ́ni hmm. ṣàyà ni bàbá fi hàn pé náà ń dùn sí pé kò fẹ́ mọ́ kò túmọ̀ sí pé òun ti fọmọ fún ọ ẹ ká dì í mú ní tó fi mọ̀ pé wọ́n fọmọ kan fún ọ ti dìyàwó fún ọ wọ́n sọ pé àwọn fọmọ yìí fún ọ níyàwó wọ́n sọ bẹ́ẹ̀ ìwọ náà dáhùn pé mo gbà á níyàwó ẹlẹ́rìí méjì ó wá jẹ́rìí sí ó ti san sọdáàkì ó ti san sọdáàkì ìyàwó rẹ̀ náà sọdáàkì lè pẹ́ àmọ́ ńgbà tí àwọn ọ̀rọ̀ yìí bá ti wáyé bẹ́ẹ̀ ò nídìí láti máa ṣe iyèméjì mà àmọ́ kò wáyé bẹ́ẹ̀ ẹ̀ tí ì sọ yìí ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mo rò pé ìbéèrè yẹn yóò ti yé wọn nísìn wọ́n ní ṣé lóòótọ́ ni páwọn òkú wọ́n máa rí wa àwa la kàn rí wọn sókè sòtọ. àbẹ́yẹn máa lálàá rí wọn lójú oorun. ẹ̀gbọ́n tó bá rí yàn lójú oorun kò túmọ̀ sí pé bóyá ń bọ́ sọ̀rọ̀ nítorí pé alágọ̀ ṣòwò hmm. eléyìí wọn kì í mọ ìdájọ́ lé lórí lábẹ́ òfin ṣẹ̀ríà hmm. torí ẹ̀ òkú àwọn ń rí wa wọ́n máa wálé gbogbo eléyìí àlọ́ lásán hmm ti wá ní pé àwa tá a ti kú kí là ń ṣe ilẹ̀ de sàárè wa mm, mm. òkú tó ti kú òun bùkátà lọ́dọ̀ yín tẹ wà láàyè tẹ jẹ́ èèyàn rẹ̀ pé ẹ máa ṣàdúrà fún mm. ẹ máa ṣàdúrà fún bẹ́ẹ̀ bá ṣe sàárà ẹ̀ ṣe sàárà wípé kí ládàá rẹ̀ ọlọ́gbà ọ̀ so ara tó kù ń fẹ́ lọ́dọ̀ tí yín kò jù bá ń lọ àmọ́ pé ṣé máa wálé yọ máa gbọ́ ní tẹ́ sọ ọ̀kàn ní ilé dáhùn ni ẹ sì ń fáwọn èèyàn wàhálà ẹni tó ti kú tẹ́ pé tí ń tọ́wọ́ àwọn adùn rẹ̀ ti tó báyìí ẹ tún ní wálé wálé wá wo kí ni kí ló gbàgbé tó bá gbàgbé nǹkan kan kí lẹ́yìn wá ń jogún dáhùn pé gbogbo ẹ̀ lọ́yẹ kókó lọ. <laughs> zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ yín o. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ìyá lọ. láti wo. èjìgbò. ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ni ṣé dandan ni kó jẹ́ ọjọ́ kéde la tó máa fá ọrùn ọmọ ni àbí a lè pa ní ọjọ́ tó bẹ̀rẹ̀ àtijọ́ kejì náà. padà èkejì ó ti tán. alhamdulilayi wọn gbọ́dọ̀ fá irun orí ọmọ tó bí kó tó di pé ó dijọ́ keje nítorí pé n ta ń pè lẹ́sìn bóun wá ni ò bí wọ́n ti ṣe ní kí n ṣe ni mo ṣe ṣé àlàyé bá ti ṣe ní kó ṣeun sọ́nà tí ọgbà fẹsẹ̀ rinlẹ̀ múnádóko lọ́gbà wà bẹ́ẹ̀ ni so tó bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n lọ ń ṣẹ̀sìn àmì tó bá ti ṣe ń tọ́ takò ẹ̀sìn lèèyàn ṣeun kì í ṣẹ̀sìn ìjọ keje la Ànábì sallallahu alaihi wasallam máa pè àyè ò sí fún wa láti ṣe kọjọ́ keje wọn tó pè. ẹ lórúkọ yín o. Salaamaleykum Rasulillah. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Salaamaleykum. Aleykum salaam wa Ẹ lórúkọ yín o. Hello àwọn náà kò jáde lọ́dọ̀ wọn padà. ẹ ló kọ ní o. waaleykum salaam wa rahmatulah. ẹjọ ṣé ilé ìlú bá mi ń kàkí àti ya. ó kọ yín ibi ẹtí ń pè ó kọ yín ibi ẹtí ń pè. àkókò mi ni sọ́ọ̀lì bá ti ìlú ta. láti. àìbéèrè tí mo ní ìbéèrè tí mo ní ní àwọn àsọ̀rẹ́ nípa àyẹ̀wò tí ìbá fẹ́ kí ìwọ̀n jẹ̀mọ́ tó ìbá lẹ́yìn bá wá. ẹ jẹ́ kí a mú ìbéèrè lè wá wọn àjára mọ́ dáadáa ojú òpó òun sì tún ṣe bákanbákan tí a bá wà ní sujud ǹjẹ́ ká máa pa jìjìnsẹ̀ wa papọ̀ má kókósẹ̀ ló tọ́ ni àbí ká má máa papọ̀ ẹ jẹ́ kí n mú ìbéèrè lẹ́yìn náà ẹ lórúkọ yín o. aleykum salaam wa rahmatulah ọkọ yín o. hello pé sọ́ọ́lì láti ìgbà. yẹn náà ṣe. ká pa gan. ǹjẹ́ ká máa pa gìgísẹ̀ wa papọ̀ tàbá wà ní sùjúd máa kókó sẹ̀. bẹ́ẹ̀ la ṣe fẹ́ pa gìgísẹ̀ papọ̀ mọ́ kókó. náà tó bóyá nísìnyí báyìí a wà ní sùjúd uh-huh. dípò tó yẹ bóyá ẹsẹ̀ máa ń dúró báyìí ṣé ǹjẹ́ ó tọ́kọ́ sí pé sáǹfààní bá wà yìí pé ó rọrùn ká láti máa lẹ gìgísẹ̀ papọ̀. Uh-huh. ẹlẹ́yìn ni lílẹ̀ papọ̀ lílẹ̀ gìgísẹ̀ mọ́ gìgísẹ̀ lílẹ̀ kókósẹ̀ mọ́ kókósẹ̀ tẹsẹ̀ méjèèjì ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kò burú toró pé wọn náà àdéhìí kan pàánù bí màá ṣe bí àgbà mi. ẹ lórúkọ yín o. alo salamu aleykum. maaleykum salaam wa rahmatulah. kọ́sìn abdulrahim ni láti gbọ̀n. láti bo. láti lu gbẹ̀bọ̀n. láti gbẹ̀bọ̀n. ìbéèrè yín. láti lu gbẹ̀bọ̀n. ìbéèrè yín o naam ìbéèrè mi ni pé àsìkò tí a fẹ́ kí jámù àsìkò náà wáyé olúwa pé ti dẹ́mọ́kírátì àti kí òun máa rí ìbìnà tó lọ tó lọ sí rárá sí láti wà lẹ́nu ìṣá yìí. lọ ìbéèrè mi náà ni pé ṣé àfún ó ìdíwọ́ àbúrò ẹ̀yìn. bẹ́ẹ̀ ni àkọ́kọ́. ẹ̀mí ẹ̀ fẹ́ wo ẹ má bínú ojú òpó yẹn ò tọ́ gerege. ẹ lórúkọ yín o. waaleykum salaam wa rahmatulah. abdulayi natofa. ìbéèrè yín. hello. à ń gbọ́ yín o ìbéèrè yín. ọjà hmm. o ojú òpó yẹn ń ṣe bákan bákan. bóyá ètò béèrè láti Gabon yẹn nígbà tó fẹ́ sọ ni pé àwọn dé mọ́ṣáláṣí lásìkò tí wọ́n fẹ́ pa solatul maghrib àti ìṣá ìpọ̀ bá látàrí kójú ọ̀rọ̀ ṣùgbọ́n gbà táwọn dé sí àwọn bá pọ́n ti parí maghrib wọ́n bẹ̀rẹ̀ ìṣá hmm. kí ni káwọn sí. tó bá ṣẹlẹ̀ báyìí ẹ tẹ̀lé wọn pẹ̀lú àníyàn maghrib lẹ́yìn ìgbà tí ìmáàmù bá dé rákà ẹlẹ́kẹta tí wọ́n bá ti ṣe ẹ̀yán jókòó. Hmm ẹ dúró níjókòó yẹn títí tí ìmáàmù fi ṣèrọ kẹlẹkẹrin tí ó sì tẹṣẹhù tí ó sàlámà nígbà tó bá sàlámà tán ẹ̀yin náà ẹ sàlámà ẹ wàá dìde ẹ wàá ṣẹ̀ṣẹ̀ wàá ṣe sọ̀láàtù ìṣà tì náà. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. orúkọ yín o. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. naam. alo. ó kọ yín bí ẹ ti ń pè é. Assalamu alaikum. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá síta gbangba tí a máa ṣe hudan wa bushra lẹ́yìn tó máa wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ àkọ́kọ́ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan insha yóò tún wáyé lọ́la òde ọ̀la sátọ̀dé ní alimadina center àpapọ̀ abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ ní aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ 10 a.m. prompt ní ìtẹ̀síwájú àwọn ọ̀nà àgbà fi dáàbò bo imani ẹni gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo apá kẹta irú ẹ̀ àwọn ọ̀nà àgbà fi dáàbò bo imani ẹni gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo apá kẹta ni wọ́n mọ̀ bá a sọ̀rọ̀ lé lórí Sheikh Dr. Sharafudin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa dá a lẹ́kọ̀ọ́ àwa tí a bá ń gbọ́ kí a sọ fún àwọn tí wọ́n ti gbọ́ Allah á ṣe rọrùn fún wa ẹ lọ́kọ yín o. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. àwọn alákẹ́bí láti ọ̀rẹ́ mi. ìbéèrè yín. àti bí tọ́lá ìdìbò mi bá ti pè ọmọ ìlànà ní àgbègbè ẹlẹ́fún lè ní pé ìmọ̀ta ti sọ pé. kí ni ìbéèrè yín kí ni ìbéèrè yín. ojú wo ni ẹ̀sẹ̀ fi wo ìsínà lílọ gbogbo ìdí ìgbọ́n lẹ. tí ẹ bá tẹ́tí gbọ́ ètò oúnjẹ jọ àti láwọn ètò ti kọjá wọ́n ti dáhùn dáhùn dáhùn dáhùn dáhùn lórí ìbéèrè yìí kan náà. wípé àdádálẹ̀ ń gbogbo ẹ̀ àdádálẹ̀ àdádálẹ̀ tó takò ẹ̀sìn Islam. <laughs> ẹ lórúkọ yín o wàlẹ́kùn sálàmù rahmatulah. wọn àtọ́ gbọ́ wa náà wàlẹ́kùn sálàmù rahmatulah à ń gbọ́ yín o. ọ̀sán rí ẹ jẹ́ kí a tún mú ìbéèrè lẹ́yìn náà wá subhanallah alihamdulilayi allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n tí a máa ń ṣe àbí allahu akbar mẹ́rìnlélọ́gbọ̀n tí a máa ń ṣe lẹ́yìn àwọn sọ̀làwátì kọ̀ọ̀kan ǹjẹ́ òǹkà mẹ́ta mẹ́ta méje méje mọ́kànlá mọ́kànlá mọ́kànlélógún ǹjẹ́ ń bẹ nínú súnà bí yàtọ̀ sí mẹ́tàlélọ́gbọ̀n àbí allahu akbar mẹ́rìnlélọ́gbọ̀n tí ọgbàjúmọ̀ tí a máa ń ṣe. ẹ̀dọ́gbàjúmọ̀ náà lẹ́ẹ̀ máa ó wá nu súnà nàbì sallallahu alaihi wasallam ibi tó ti ní àmà wé àwọn kan nígbà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àti hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm. sọṣùgbọ́n ètò gbajúgbajà ń dẹ́gbà tí ń ṣe ti tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam hmm. subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulilayi mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n ẹ wàá parí ẹ pẹ̀lú la ilaha illallah وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. ìtàn nàbì sallallahu alaihi sọ pé tẹ́ ń bá ń wí lẹ́yìn gbogbo sọ̀lá tó kọ̀ọ̀kan olúwa ẹlẹ́dàá wa yóò pa àwọn ẹ̀ṣẹ̀ yín rẹ́ fún yín kódà kó ṣe pé wọ́n pọ̀ tó ìfòfò orí òkun. ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatullah. àwa ń gbọ́ yín ó kọ yín o. Mm-hmm. wa aleykum salaam wa rahmatullah ó kọ yín bẹ́ẹ̀ tí ń pè é ìbéèrè yìí. ìbéèrè wa ni pé ṣe àwọn tó ń ṣe bísíǹsì láti online bíi crypto ẹ dákun ojú òní ẹ̀sìn cloud. Hmm. ó ti yé. tó bá yẹ pé owó balẹ̀ bá gbà lérò pẹ̀lú crypto nǹkan kan tẹ̀ ń sọ yẹn. Hmm lábẹ́ òfin ṣẹ̀rí àkọ́tọ́ hmm. nítorí pé ntànàbí sallallahu alaihi wasallam fi yé wa ni pé kò burú ká fi owó kan ká fi pààrọ̀ omi ìtọ́ba jórí sí kànáà hmm. àmọ́ pẹ̀lú májẹ̀mú kó jẹ́ pé yóò jẹ́ pọ̀kan ojú kan lọ níìsín náírà tuntun wọ́n fẹ́ fi pààrọ̀ náírà tí wọ́n láwọn fẹ́ pààrọ̀ hmm. so tó bá kó hundred million lọ sí báńkì hundred million ní báńkì gbọ́dọ̀ fi dá padà fún un tí báńkì bá ti wá sọ pé nítorí pé owó tuntun lọ fẹ́ gbà yóò dín mílíọ̀n kan ah. torí pé àwọn náà àwọn ní táwọn fẹ́ mú bẹ́ẹ̀ hmm. so ó ti di rìbánu lábẹ́ òfin ṣẹ̀ríà hmm. torí pé ìta ńná lọ́wọ́lọ́wọ́ yìí hmm. tí ó tán ní ìdajì oṣù tá a wà yìí náírà ni wọ́n ń pè èyí tá a fẹ́ fi gba pààrọ̀ rẹ̀ náírà ni wọ́n ń pò náà aró tí wọ́n pa ló yàtọ̀ síra wọn aró kò mú eléyìí di náírà eléyìí ó máa jẹ́ náírà náírà náà gbogbo ẹ̀ torí ọkàn gbọ́dọ̀ jù ká lọ ànábì wa fi yé wa pé tó bá pé owó yẹn yàtọ̀ síra wọn hmm. pé náírà ní ìsìnlẹ̀ fẹ́ fi gba dọ́là hmm. dọ́là ni mo fẹ́ fi gba náírà hmm. ànábì ní ẹ̀ta bó bá ṣe wọ̀ fún yín àmọ́ pẹ̀lú kọ̀ǹdíṣàn kan ọ̀wọ́ sọ̀wọ́ lẹ́ẹ̀kan náà so gbogbo àwọn owó tẹ̀ ń ṣe bitcoin kankan yẹn ó rí pé tiẹ̀ lórí ó rí tẹni tí ẹ̀ ń jọ ń ṣe transaction so ẹni tó bá ní ọ́ tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà kò sí nǹkan tó sọ di tọ́tọ́ àfi tí ìbá sowó hmm. pétọ̀ ń ìbá sowó bíi sìmẹ́ǹtì hmm. sòkòtẹ́ni tó sọ pé kọ̀tọ̀ àmọ́ owó lẹ pé náà kò wá jẹ́ hand to hand àkọ́tọ̀ hmm. lábẹ́ òfin ṣẹ̀ríyà ẹ̀ sì rí i pé ńlá náà fọ̀pọ̀lọpọ̀ nígbà tá a bá láàgbọ́rọ̀ àní tẹ̀lé tí wọ́n ń wí fún wa àfa kan ti lọ́tọ́ ńgbọ̀n bá lana fún ọ lọ <laughs> hello. hello salaam aleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín. orúkọ mi ni abdulaziz ní láti ọ̀fà. ọ̀ya ìbéèrè yín pápápá. ìbéèrè mi ni pé tí èèyàn bá ti sun ìrìn àjò láti ọ̀fà lọ sí ìbàdàn. Hmm. naam ìgbà tó wá dé ìbàdàn ìrún zúrò tí wọlé. Hmm. so ìgbà tó wá ń bọ̀ lójú ọ̀nà ìgbà tí ó fi délé zúrò àti ásíìdì ó ti wọlé tó fi délé kò kí lójú ọ̀nà yẹn mhm. ṣé tó bá délé ṣó lè kí eh, dúràsí àti yẹn ní dámọ̀ àti kọ́sìtì. àsìkò tí àsìkò tí a délé sí yẹn ńgbà tó jẹ́ pé àkókò asiri náà la ṣe wà hmm. ẹ ṣe dóhùrù yín yóò pè ẹ tún ṣe asiri náà yóò pè àǹfààní tí ṣẹ̀rí àfúnyàn yín lẹ́kọ̀ọ́ láti lò ọ̀nà lẹ́ẹ̀ bá ti dúró tẹ́tì ṣe dóhùrù rákà méjì asiri rákà méjì kẹ́ tó wọ́ fà padà. jazakumullahu khair ọpẹ́ pàtàkì lọ́wọ́ Alimadina Center ní pápá abẹ́rẹ́ lógbòsọ tí wọ́n ṣe agbátẹrẹ òtún kí Allah kó tún wọn fi ṣàlékún àgbéga dáadáa sí fún wa inshallah àti lọ síwájú bákan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ brother Waliyullah broda abdulwadud àti abu amina láti òkè àdó akíntola tí wọ́n ti dìjọ kọ́ wọ́n ní wa jazakumullahu khairan ọ̀làdùnní bẹ́ẹ̀ lọ́kọ̀ mi ọjọ́ méjì nìyí láti pàdé inshallah títí gbaná asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. adulu latifu lkhabiru lhalimu lcazimu lghafur. ọjọ́ mẹ́jọ ọlọ́run ni ó mọ̀ ní àǹfààní.